tọkọtabo la dálé ayé tìbìtìrẹ la dálé ayé ẹ ò nǹkan obìnrin. nǹkan obìnrin. nǹkan obìnrin. nǹkan obìnrin. tọkọtabo. tọkọtabo. gbọ́ fàlàhùn òkè Ifá kan ò sí ní ọ́ ó jìn sọ́fìn onílé òfúra ó sọ funfun ó lè kó lè lọ. ó ètè odídẹrẹ tó lóhùn jíde ẹni gbèlú ẹ̀ka pa ó ayé máa lò bèlèǹté ẹni tó gbé tiẹ̀ sílẹ̀ tó ṣeré lọ ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu rẹ̀ tó ìfúnra lọ́wọ́ bá. takọtabo la dálé ayé tibitire la dálé eh, ayé nǹkan obìnrin. jáde kí ló dé kí ló ṣe ẹ́ o fi ṣe kígbe jáde kí ló ṣẹlẹ̀ eh? what is it ṣé wàá Okay? ṣọ́ọ̀pù wa òkè ṣé ò ní lọ sí skul mi nípò yìí ó ṣe ń sùn ó lè ń jí ẹ jí ẹ jí ẹ ò dìde. labalábá ti fira ẹ̀wẹ̀ yẹ kò mọ̀ pé òun ò lè ṣiṣẹ́ yẹ èṣìṣì ọgbọ́n kìlọ̀ ó ti bọ́gẹ̀dẹ̀ wẹnu ọgbọ́n ẹni tó bá rọ̀ wá ló máa gbẹ́rọ̀ lọ́wọ́ dájú dàgbà dandan ni á dájẹ dandan ni dandan ni ó. ní second semester tó bá lọ ní good grade ọmọ alẹ́ ẹ wálé ni o so nǹkan tó ṣẹlẹ̀ ni pé azumi pé statistics mo fẹ́ ṣe lọ́jọ́ yẹn wo ṣàmà star formula yẹn dáadáa tó bá ti mọ àwọn formula yẹn ọ̀gẹ́rẹ̀ bá wọn kó ṣàmùjọ pé mo kọ́ ń kò ṣe ìdúró. I'm very sure they will come out with a good grade. Ìgbé yẹn tí ò ká yá. Fáwọn bí ń fi. Aṣílẹ̀kùn mọ́ èsì ẹ̀kọ́. Ẹ̀kọ́ ọmọ bí ẹ̀mọ̀ bá wọlé. <laughs> Ẹ̀mọ̀. Pẹ̀lú nílá ti kọ dáadáa, ẹ mọ̀ pé university ló wà sí ó yàtọ̀ sígbà tó wà secondary school gbà yẹn. Ìwé yìí ni ìwé yìí ni kọ́nà ṣàánú. Ah, ah. So mi ò fẹ́ kó lẹ́yìn tí ó dáhùn iná ṣe àgbélé very brilliant student. Dọ́tọ́ mi. Sọ̀kan tó ṣẹlẹ̀ nìyẹn mo ní láti kọ dáadáa. Bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ ẹ rí àmọ́ ṣé kò sígbà tẹ̀yàn sinmi láti àárọ̀ lálẹ́ bá ìwé yìí tí bá jáde láàárọ̀ ẹnu ìwé ni máa fi ń sí tí bá ti dé lálẹ́ ẹnu ìwé ni máa fi ń sí. àbí àwọn fẹ́ kó mọ̀ ọ́ yẹn dáadáa ni because mi ò fẹ́ kó lé wálé fún wa and you know she has been a very relaxed student láti ìgbà tó ti wà ní secondary school sọ nǹkan tó ṣẹlẹ̀ ni ẹ̀yẹ́ kì í kọ́ o so that kò ní lẹ́yìn tí ń dáhùn ẹjọ́ o <laughs> àbí wà lẹ́ẹ̀kí mọ́mí dáhùn. no mommy i will never let you down now. <laughs> kí n tèmi <laughs> èmi tí mo ti ka tèmi tí mo ti gbé tèmi dáyà tí o bá lẹ́tì anybody dáhùn rẹ̀ ló lẹ́tì dáhùn ó ní lẹ́tì mi dáhùn ìjọ ò ló ti rí báyìí lọ́wọ́ mi tí bá mú báyìí ròdà ní dọ́là àbí pounds ní fẹ́ fẹ́ bó ṣe wà nìyẹn kí n tèmi pẹ̀lú ìwé mo ti ka tèmi náà ìwọ ló kù. ìwé ah. mi ṣàmà kọ̀ ọ̀rẹ́ àwọn tíṣà àwọn tíṣà. ẹ wá ẹ̀yìn ẹsẹ̀ ẹran tí mo ní kẹ́ bá mi fi ṣùtì jí mi. mo ti ṣe ẹran tí mo fẹ́ sùn kò ṣe ẹran. ẹsẹ̀ ẹran yẹn. ṣé èyí mo sì ń rò dáadáa. mo ti wá ṣe. ọlọ́dọ̀ bá ẹ̀kẹ́ fóúnjẹ pa mí lóye. ó yọ ọjọ́ yẹn wọ́n bá mi sẹ́ẹ̀sì pé. ẹ ọ̀rẹ́ ti máa fi òye pa báyìí àti wá sí church ó máa le gan-an because sunday ni mo máa fi rest nínú gbogbo week báyìí láti monday tí bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí sátidé tí bá délé lóru báyìí mo máa sùn láti sunday látàárọ̀ títí dalẹ́ ni báwo mo ṣe fẹ́ wá mi ò lè ráyè wá ó ó le gan ó le gan láti máa wá ó le gan ni mi ti ẹ̀ mú ìmọ̀ bí mo ṣe fẹ́ ṣe gan. ìsinmi mi ò ní kẹ́ má sinmi ṣebí just three hours péré lẹ ní láti fọlọ́run gbogbo ọjọ́ yòókù àti wákàtí yòókù fún sinmi yín ni àti pé bí òru ọjọ́ Wednesday àti Friday ẹ kàn lè join wa ní àwọn service tá a máa ń ṣe láàrin ọ̀sẹ̀ then ẹ nílè gbèsù láyè díẹ̀díẹ̀ báyìí èṣù máa ń wọnú ọkàn èèyàn ọlọ́run ò ní jẹ́ kí èṣù wọnú ọkàn èèyàn. má má má má wá bí mo ṣe máa ṣe mo ti gbọ́ máa try ẹ̀yin náà mọ bó ṣe ń lọ bọ́ máa try máa ṣàtúnṣe. ẹ wò ẹ try láti fi sọ́kàn. So nítorí pé bíbélì ní àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó wá padà sọ ẹ̀mí ẹ̀ nù ọlọ́run ò ní jẹ́ kẹ́ sọ ẹ̀mí yín nù. àmì jésù. ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. jehovah jésù kristi michael mímọ́ olúwa ọlọ́run alágbára a dúpẹ́ nítorí ìdílé olùgbàgbọ́ ọpẹ́ wa. Mm -hmm olú àgbà yín wa. àmì jésù. gbogbo ohun tẹ tí wọ́n ṣe ní dáradára nínú ìdílé má jẹ́ kí èṣù náwó bàjẹ́ sí i agbára ọlọ́run kó gbé yín ró ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn yín ká kó tàn yín iṣẹ́ yín ká kó tàn yín ìdílé yín ká jésù olúwa wa. àmì àmì àmì ló kọ jésù hallelujah hallelujah hallelujah ẹ káàbọ̀ ẹ kúlẹ̀ <laughs> dáwọ́ jayéjayé ti dé ẹ̀wù oyinma eh, ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi kékeré ṣìtẹ́mi ló ń jẹ́ bí ọ̀rẹ́ mi bí àbúrò ni mo lè tiẹ̀ sọ pé olùrànlọ́wọ́ mi ni because bẹ́ẹ̀ ṣe ń wo ìtíjà ni òun ló ń bá mi tọ́jú jáde sọ́la ó máa ń kọ́ school ó tún máa ń kọ́ láwọn ṣẹ́gun tó bá ti délé ó ní accommodation problem kékeré kan ni bẹ́ẹ̀ ṣe ń wo yìí ọkọ ẹ̀ má ṣàláìsí máa ní báwo èèyàn ọkọ ẹ̀ ṣe lè jáde nínú ilé tí ọkọ ẹ̀ tó kọ́ àwọn èèyàn burú o nínú ilé tí ọkọ ẹ̀ ó tún lè jáde ń bẹ̀ ẹ́ àwọn èèyàn i don't know wọ́n ti burú jù mo wá wò pé accommodation problem ebi lé ló tóbi jọ̀rànjọ̀ràn yìí ó lè máa manage bí tó tún máa fi ríbi tí òun náà máa lọ gbé ni mo ṣe ní kó wá síbí báyìí kó máa gbé lọ́dọ̀ mi ṣìkẹ́mi <laughs> very nice girl ṣìkẹ́mi wo sista Deborah bó ṣe wò wó yẹn prayer warrior ni wọ́n àwọn náà máa ń bá mi fàdúrà jagun. oh wow that's nice <laughs> it's nice meeting you. ṣọ́ gígùn má bàa gògì olóyin ajẹ́gbọ́dọ̀ ń wá ní kúra ṣọ́ ní bárìn ọ̀ṣọ́ ní bárẹ̀ jẹ́jẹ́ lẹ́gùn àgbọ̀njọ́ <laughs> ẹ má ṣe rí ayé kò dùn ẹ jáwọ́ ní down. Ẹjọ́ ẹ̀ẹ́dá ó ti down. Ọmọ down ẹ̀dá ẹ̀jẹ̀ ọ̀dá ẹ̀dá lọ́jọ́ ọ̀dá lọ́jọ́ mọ̀tẹ́mi mọ̀tẹ́mi náà sọ bàjẹ́ dẹwà. Ẹ má má sọ bàjẹ́ dẹwà o. Abuja kì í ṣe ìrànlọ́ ẹ̀sán. Àpapọ̀ iṣẹ́ ló kọ́ bá ní ọ̀sẹ̀ tèmi. Gbogbo tó ń dún kọ́ ní wúrà ẹsẹ̀ rẹ̀ òun ni. Ẹ má bàjẹ́ sínú ọ̀fẹ́ òun. Ẹ má bàjẹ́ sí kòtò. bó ṣe ń. wọ́n mi jáde sọ́la ẹ jẹ́ rí yín ta. Ṣìkẹ́mi. Ṣìkẹ́mi. kí lóde tó wo jáde sọ́lá bó ṣe ń wo yẹn ó ní láti rí bó ṣe ń wò láì ṣọkùnrin ó dé wo lọ skúlù bẹ́ẹ̀ kí ló dé. èmi máa wọ ẹwà tán lọ́rùn fún mi mo ò kún máa wúlò fún lọ́jọ́ iwájú jáde sọ́lá Thank you, ma. welcome. Tí o bá tún bí túbú ta ló fẹ́ jọ, ọmọ tẹ́kùn bá bí ẹkùn kan ló máa jọ ẹ̀. Ọmọ ìgbà tí mo lóyún tó bá mo yẹ oṣù tí mo fi gbàdúrà pé ọlọ́run fún mi lọ́mọ tó fáìn mo jọ torí ọlọ́run mo ń bẹ ọlọ́run ọba gangan nípa ìjọ bàbá mi fún mi lọ́mọ tó fáìn ọlọ́run dẹ̀ gbàdúrà ló dẹ̀ fún mi. òwò má sọ fún mi inú ẹ̀ máa dùn máa sọ lójú ẹ̀ máa fọ́ máa ṣe bẹ́ẹ̀. ayé mi sọ mo ti bí ó ti fọ́ jù. woman tó wá bí mọ́jà rẹ̀ kí ló kọ́kọ́ ṣàwọn. prophetess Deborah ah, má má dá ọ̀rọ̀ wọn ti yẹ mi èmi wò pé ṣorí tí wọn bá ti fún yàn opportunity tó bá ti pọ̀ jù ó máa take advantage tóró ti máa wá bí nítorí pé mo ti jẹ́ kó máa wá bí ẹ̀yìn àbúṣe wò wọ́n wọ́n ti wá fẹ́ mọ̀ wọ́n ti wá ń take for granted ìwọ màá ló sọ pa ẹ̀ ó ní pé ó wà nínú ẹ̀mí kan pé ẹ̀mí kan ń bẹ ìlú àbí kan I don't understand ó wà nínú ẹ̀mí òkùnkùn ó ṣàdúgbò sọ kí ní ẹ̀ ṣáá bí mo wà ní ẹgbẹ́ kan ṣáá èmi èmi ti tètè pamọ́ lẹ́nu o kó má dálé mi ẹni tó help mi tó bá mi tọ́jú ọmọ mi ó máa sọ kọ́tọ̀kọ̀ tó ń pa ẹ̀ kíá ẹgbẹ́ kọ́ ẹjọ́ ẹ má gbèdé bì. mọ́mi àti Deborah might be right bóyá àǹtí Ṣìkẹ́mi wà nínú ẹgbẹ́ tí mo mọ̀. káàdì sọlá ṣé mo pè é kó wá dá sọ̀rọ̀ láti ibẹ̀ yín o dẹ̀ ti fòde bíbá ìmọ̀ méjì kí ni ká máa ra ti kí n ti ẹ ṣé mo pè é kékeré ló ti ń bá yín lọ ọ̀rọ̀ tí wọ́n bá ti pè é sí má dá sí ó tó ní ìjọ mi wọ̀n ní pèsè kọ̀wá kọ̀ lọ́gbẹ́ tí wọ́n á fún ẹgbàá tí wọ́n máa wọ́n máa ní wọ́n kọ́ ẹ́ lé mi ò pè é sọ̀rọ̀ àǹtí pẹpẹ yóò ẹ ẹ ẹ bá ń ṣe géèmù tẹ̀ lọ. kò ní àtẹ̀gbà tó tẹ̀ ń sè ìjìnà yìí. àwọn ìjìnà lọ́wọ́ ẹ má wọ̀ rí. Ah, ah, mi ò lè wéètì ni o. no i'm good in that ó jìnà lọ́wọ́ ẹ wọ̀ rí. yọ yọ yọ yọ ìdìtì sáàbù yẹn o kájú di alẹ́ kaná. Are you done? Yes, I am. Uh, no, um, I eh, continue. You can't stop like that. What is she talking madam? Oh, ah, no. Ah, oh, Fortune, I must say, I really appreciate your presence. Thank you, ma'am. Yeah, and you know the funny thing? Hmm. I must confess to you, your coming around was like, wow, and you're so good, you know, you know the right places to touch at the right time and all that. In fact, I really appreciate you coming around and Kishemani Mombos is spying for I mean, appreciate your presence. Thank you, Bob. But ẹ má be wípé um, price own service to see spas price o. Sure, of course I know that. And you know what? Anytime you come around, anytime, I'll surely give you a tip. Thank you. And another thing, anytime you're might need massage, I would prefer you to come over yourself because you know your job well and you know the right places to touch. Just that, when I was about to get to the climax, man, you shut me down. Yeah. Ẹ must bínú pé stop playing, Okay. Nítorí pé mo rí pé I. ti ń get high. can I ask you a question? Why not? Please do. Nígbà tí mo ń ṣe massage yín lẹ́ẹ̀kan. Okay. Mo rí sex toy kan under your pillow. Ó mo wá wò pé kí kí lè fi ń ṣe àti wípé ọkàn yín kọ. Ah, well, you're right. Um, to start with, I am married and happily married for the matter. Well, just that. Some years back, right? Okomi traveled to see Australia. And um, our agreement was in Bumalu just a year over there. But after spending 11 months, wow, back, ká fake currency what I want, flatmate ẹ̀ lọ́wọ́ and that eventually leads him to prison. so my dear sister one year ti di eight years mọ́ mi lọ́wọ́ báyìí and kó dẹ̀ tó lọ èmi àti ẹ̀jọ́ ṣe májẹ̀mú pé um, no other man you know, would touch me or have anything to do with me and gbogbo ìgbìyànjú mi láti get visa you know pàbó ló já sí so nǹkan tó sún mi dé gbogbo yẹn nìyẹn and you know crazy now anytime tí ọ̀jì yẹn bá dé all I do is to masturbate àbí became n lo sex toy tẹ̀rí yẹn you know just to keep the promise I made to my husband. Yeah, I'm so sorry ọlọ́run á bá wa ṣọkọ yín dé ní ayọ̀ àti àlàáfíà wọ́n á dẹ̀ yọ wọ́n jáde nínú to wọn. but madam mo appreciate the fact pé ẹ fẹ́ ní sex pẹ̀lú any other man except ọkọ yín but masturbation yẹn ó léwu yeah ewu tó pọ̀ ó wà nínú ẹ̀ ó máa ń cause body pains pains like shoulder blade back pains leg pain and all that secondly sex toys yẹn ó lè ti wà infected and you can get irritations itches toxic toxin yìí is the biggest problem sí sex toys àti wípé inú ọlọ́run ò dùn sí ẹ̀ṣẹ̀ ńlá ni ẹnikẹ́ni tó bá masturbate ara ẹ̀ hellfire ló máa gbẹ̀yìn sí ṣẹ́yìn fẹ́ gbẹ̀yìn sí hellfire ni ẹ̀hẹ́ ẹ má ṣe mọ́ please. Ah. But the fact is, I'm so confused right now. Kí ni mo the urge do comes. Ó pọ̀ nǹkan pọ̀ tẹ́ lè ṣe. Oh really? Ẹ kọ́kọ́ mú Báíbù as ọkọ yín. Ẹ mú ọkàn yín kúrò masturbation yìí. Anytime tí urge yìí bá ti wá, ẹ máa ka Báíbù yín. Nítorí pé obìnrin lè mára dúró fọjọ́ pípẹ́ ju àwọn ọkùnrin lọ mo bẹ̀ yín torí ọlọ́run ẹ má ṣe mọ́ gbogbo àwọn tó ń ṣe áàtì yìí ẹ fọ àyà ní bíbélì sọ pé ó máa gbẹ̀yìn ayé wọn sí ẹ má gbàgbé Sodom àti Gomara lọ́wọ́ kan ni ọlọ́run pa ìlú yẹn run nítorí ẹ̀ṣẹ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí ọlọ́run àti bẹ́tẹ̀ mo fẹ́ kẹ́ ṣèlérí fún mi pé ẹ̀ ní ṣe mọ́ ẹ ẹ ẹ má try ẹ ṣèlérí pé ẹ̀ ní ṣe mọ́ ni. I promise to ọba o you to promise mo fọlọ́n búra Ọlọ́run wà pẹ̀lú yín. ìdí rẹ̀ ṣọ́ọ̀kì gògó má bàa gògì olóyè àjẹgbọdọ̀ ẹni kúra ṣọ́ni bá rìn ó ṣọ́ni bá rẹ̀ jẹ́jẹ́ lẹ́gùn àgbà ń dùn ẹ má sọrí ayé kodò ẹ jáwọ́ nínú àìdá ẹ jẹ́ ẹ ẹ ẹ jọ jẹ́rìí kan tí wọ́n ń ṣe yìí kò yẹ pé òun èmi náà láti máa ṣe ó ní tó fi ọkùnrin seven to eight Don't disappoint me. tí wọ́n tí wọ́n break heart me. tí wọ́n ti gbà yẹn mo they are all just trying to play on my intelligence I gbà yẹn but ti wá decide me? mi ò fẹ́ ní kankan ṣe pẹ̀lú ọkùnrin mọ́ I want to take care of men so kọtẹ́rì tí mo ṣe ẹ̀tẹ́ bàbí tí mo ṣe ni máa ń ṣe anytime tí bá ti fẹ́ discharge ara mi. àti ṣìkẹ́ ẹjọ́ tó lọ lọ mo bẹ̀ yín ẹ̀kọ́ tó fà tì mí promise mi iṣẹ́ mọ́ tó fún mi tó fún mi máa tó hmm. fún mi. do you know I'm like a sister to you? yes. Oh, they believe me mi ò lè mislead ẹ̀. <laughs> men ọkùnrin ọkùnrin burú gan ni wọn ò kọ kí ọ̀sán dúró fóbìnrin bẹ́ẹ̀ ni wọn ò kọ kí ẹnu obìnrin bọ́ lójijì. àmọ́ obìnrin tó bá gbẹ̀mí ẹ̀ ti lẹ́ fún wọn ni o àbúrò mi gbogbo ètò ìṣe yìí bí kò ń pọ́nìṣà rẹ̀ sí. There are ways you can do it to satisfy yourself. And you'll be getting money. Yes, money. You mean cash? <laughs> yes, cash. Have you heard of lesbianism? Yes. Lesbianism with money. The big girls are doing it and they are getting quick and big money. See, there are lesbians everywhere. They practice lesbianism in the church. Hallelujah. Hallelujah o jàre. Ẹ kú ṣẹ́gun wa. Àdúrà wa gbà. fine. In the office. they are also doing and they are getting money. àìgbọ́fà làwọn òkè Ifá sí ní làpárò fi ríran ìfúra lókun àgbà ọ̀hún pásá òfúra. já síná àjà òfurá ó jìn sọ́fìn onílé òfurá sọ fọ́fọ́ ó lè kó lè lọ. ó lè kó lè lọ nǹkan obìnrin nǹkan nǹkan obìnrin. I just wanted to be independent. I don't want to to depend much on your sister ṣé gbogbo nǹkan ló fẹ́ máa gbà lọ́wọ́ sísítà ẹ̀ ni ṣé gbogbo nǹkan ló sísítà lè fún ẹ ni see I will introduce you to a set up tó jẹ́ pé tó bá join wọn wà á máa náwó bó ṣe wù ẹ́ wà á máa ṣe nǹkan bó ṣe wù ẹ́ your life will change for good wà á máa live life wà á máa náwó cool money. odidere tó lóun jí dé ẹni gbẹlú ẹ kápá ayé máa lò gbèlèǹté ẹni tó gbé tiẹ̀ sílẹ̀ tó ṣeré lọ ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu rẹ̀ tó ìfúnra lókun ọba. sórí igbá tó wà lọ́wọ́ One wọ́ránkì to one, nú ẹ̀yìn dáadáa ṣóyáǹkì luma máa máa lò pẹ̀lú gbogbo àwọn obìnrin tó bá ti bá To party bá ti every Friday wà á máa dá ránkì yẹn padà sí ibà tó bá ti wá dà padà wà á gba two million naira. ẹ̀yin sọ madam Tracy ránkì yìí tí má ti ń dà padà ní every Friday ẹ máa fún two million yes I'm about two two million naira every friday to bá that. two million tó bá yẹ pé four fridays ló wà nínú month ago, máa gba eight million naira but let us make pé five fridays I'll collect ten million naira yes wow i'm game ah, ah ẹ ṣé o madam tracy ah. um, inú mi dùn already ọ̀rẹ́ èdè láti ṣiṣẹ́ the dẹ̀ mọ iṣẹ́ Ilia níṣẹ́ me, you know, náà that room. Shh. Ah ilé àtọ̀nà mi ò lè dàrú of course ilé àtọ̀nà mi ò lè dàrú kí ló fẹ́ da ilé àtọ̀nà mi rú in as much as tí ọmọ obìnrin bá ṣì wà lórí ilẹ̀ èdè alààyè yìí kò sí nǹkan tó fẹ́ da ilé àtọ̀nà mi rú ìwọ ni kò kò kára màsíkì ajé eh now go out there and start making endless romance to every female out there and you can start smiling to the bank ah mi ni disappoint yín and ah, me i was thinking pé kí n máa ṣe three three days tó fún mi. Huh? Um, jẹ́ ká fi lẹ́yìn ní every friday. má mi tọ̀. mo mọ̀ pé wá mi tọ̀ friday yẹn wà òkè àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀lá pọ̀ ni tí n bá rí bó ṣe we time we can come up with something bigger than this bó ṣàmọ̀ ṣẹ̀ṣẹ̀ yẹn ṣe gan thanks so much. Okay. So next Friday. Ìdí mèrè ṣọ́ọ́gì gùn kó má bàa gùn àjẹgbọdọ ń ni kura, ṣọ́ni bá rìn ó ṣọ́ni bá rẹ̀ jẹ́jẹ́ lẹ́gùn àgbà ń dùn. ẹ má sọrí ayé kò dò ẹ jáwọ́ nínú àìdá ẹ jáwọ́ nínú àìdá ẹ ó ti ọ̀dà ọ̀dà ohun ọ̀dà ọ̀dà kò dá àìdá ló jẹ́ àìdá ló jẹ́ mo tẹnu mọ́ mo tẹnu mọ́. ẹ um, má sọ bàjẹ́ dẹ̀ wá. ẹ má má sọ bàjẹ́ dẹ̀ wá. tó bá ti dé wá bá mi nílé like i'm tired for the past two hours mo ti ń dúró díẹ̀ ó dẹ̀ sọ fún mi pé òun bọ̀ òun bọ̀ ṣé ìwọ nìkan ló máa traffic please stop lying ló tilẹ̀ parọ́ jù. má bẹ́ẹ̀ mi má bẹ́ẹ̀ mi ṣé jessica trinity ni girlfriend báwo ni. Um, mo fẹ́ Báyọ̀ ṣé wàá òkè ẹ kú ọjọ́ mẹ́ta. bọ́ <laughs> kí ló ń ṣe yín bulletin board tẹ́ ìfẹsẹ̀ gbálẹ̀ kiri and why are you looking like this. báwo la ṣe rí báwo la ṣe rí ọ̀rẹ́. Um, anyways ẹ kú ọjọ́ mẹ́ta ṣé àlàáfíà lè wà ṣá ṣé gbogbo nǹkan lọ déédéé. <gasps> Um, actually Moa will wo ọ̀rẹ́ mi bí báyìí so adé um, ah, ah, ah, má jẹ́ ká sọ̀rọ̀ níta jẹ́ àsọ̀rọ̀ báyìí. kéfìn jẹ́ ká sọ̀rọ̀ báyìí a ti rí i pé o ti upgrade gan gbogbo ẹ ti yàtọ̀ lára ó ti ń jà kan ọ̀rẹ́ ṣàánú àwọn àna ọ̀nà orí bá ṣe ń fẹsẹ̀ gbálẹ̀ wọ́n náà ní ká wo bá ṣe rí. <laughs> actually òótọ́ lẹ so. as you can see level ti yàtọ̀ òótọ́ àjọ máa ń àjọ wà nù kákọ́sì kan náà tẹ́lẹ̀ ni. Boy, èmi ti upgrade ẹ ṣáàrè mọ́tò mi lélẹ̀ and Lekki phase one ni mò ń gbé ń sìn so. ibo ló ló ń gbé. Lekki phase one. Lekki phase one. ayé Ah, kí ló dé kí ló dé kí ló ṣe bí ara oko. kí ló sọ ìwọ ló ní ẹṣin. ọ̀rẹ́ mi Lekki phase one. kí ló dé ọ̀rẹ́ ṣe bí ara oko. ọ̀rẹ́ mi má jẹ́ ká pè é má jẹ́ ká pè é lọ actually mo ń lọ nìkan yẹn ah. so ó máa dákẹ́ fún yín nọ́mbà mi kí ẹ pè mí má gbé kọ́ yẹn máa wà. Ah, no nọ́mbà ah, fẹ́ nọ́mbà jẹ́ ká wọlé. ẹ bọ́ ó máa níbi fẹ́ẹ̀ lọ tọ́lẹ̀. Eh, àlọ́mọ́ mọ́ àlọ́mọ́ wọ́n ti ní ká wọlé. alágẹ̀mọ́ orí jẹ́jẹ́ alágẹ̀mọ́ orí jẹ́jẹ́. máa yẹn máa mọ̀ wípé Ronaldo lọ́mọ gbogbo eré ni máa bá ṣe. má sọ bẹ́ẹ̀ mọ̀ Ronaldo bá wò ìwọ mọ̀ pé Messi ju Ronaldo lọ ni àgbo ni wà mẹ́rin a máa kàn pa ni. Jẹ́ èyí mọ́lẹ̀ jẹ́jẹ́. Owó jọra ẹ̀ mọ́lẹ̀ ló bá tán. Ọ̀pọ̀ láti gbéra ẹ̀ ṣọlẹ̀ o. Òkété ti bọ̀rọ̀. For me, yes. Eh, where is that man ta fẹ́ bá ṣe tún sọm? Ara wa ti wà lọ́nà. At least èèyàn tó fún wa ládùúrò owó yìí gbogbo style pátápátá la máa bá ṣe a máa jẹ́ kó mọ̀ a máa jẹ́ kó mọ̀ wípé Ronaldo àti Messi ni wa àbí ọ̀rẹ́. bẹ́ẹ̀ni. um um um girls ẹ ṣe lọ Emma, má wà too aggressive ẹ calm down um, ṣẹ́rí you tó wà lọ́wọ́ yín The tẹ bá ṣe sí owó wa níbà it's over five hundred thousand each. Eh? Eh? Um, eh? five hundred thousand ṣé wàá rí eléyìí kékeré ni o tẹ bá ń first of all introduction introduction Me. Like. mo ṣẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò ṣé wí tẹ́ bá ṣe nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe kékeré lélẹ̀ èmi ni ilé ni o mọ́tò ni o anything tó bá ń dárúkọ gbogbo àwọn big girls lóye kó tó pé one to five orúkọ yẹn méjèèjì máa wà bẹ́ẹ̀ lọ́sọ̀ gbogbo nǹkan téèyàn ní téèyàn fi ṣàyè gbogbo ẹ̀ pátápátá ẹ̀yin ṣáà ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe. ó máa ṣe kò sí nǹkan tó ní ká ṣe tá à ní ṣe. ó dá yín lójú. kí ló fẹ́ ká ṣe tá à ní ṣe àti ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni actually nǹkan tí mo fẹ́ kí n ṣe wọ́n ẹ̀kọ́ máa ní láti promise mi pé ẹ ready láti ṣe because tẹ bá ti ready there is no going back ah, ah, kí ni girlfriend ń sọ yìí ṣé o trust wa mọ́ ni àwa náà ṣì ni àti change ah, mo promise ẹ kí ló fẹ́ ní ká ṣe fún ẹ tí mi kì í ṣe ó dá yín lójú rẹ ni um, nǹkan tí mo fẹ́ nǹkan ẹ̀kọ́ pẹ̀lú ẹni mo fẹ́ kí ẹ romance mi láti òkè títí dé ìsàlẹ̀ láti irun orí mi báyìí títí dé ìkọnù ẹsẹ̀ mi mo fẹ́ kí ẹ fún mi ní satisfaction like sexual satisfaction kí satisfy mi kí ẹ jẹ́ kí n feel high that's all nǹkan tẹ́ bá kàn fẹ́ ẹ pàpà kẹ́ bèrè lọ́wọ́ mi it's all yours. Ah, ah. lesbianism. Yeah. Lesbianism. Are eh? you guys in or out? We are in. Amashe, Amashe. You Your hands. Wow, that's my babies. Come to mama. Mo dúpẹ́ pé gbogbo yín lè right for obligation in ẹgbẹ́ yìí. Gbogbo yín lè dẹ̀ ṣe ojúṣe ni. Inú mi èmi kọ́ máa rọ̀ yín pé pẹ́ṣẹ̀ṣẹ̀ ni kẹ́ máa ṣe lẹ́yìn bá ti ṣe ọ̀nà kan tí ẹ kẹ́ ṣe ẹ ti ń ṣojúṣe yìí gbogbo nǹkan máa rí ṣe kọ́ mi bí ló bó wà máa pọ̀ sí àbí kí lè fẹ́ treason ó tẹ̀ ní ìkọ̀kọ̀ tó ń board mind. bk please this is not the right time to ask question. ah no no no a máa ń sọ yín náà a jẹ́ kó fún ìlàsìkò ìkọ̀tún àfẹ́fẹ́ àbúrò ìbáyé thank you. ex-boyfriend mi tí mò ń date nígbà yẹn ó nítorí pé mo wá láti poor family òun ò lè fẹ́ mi mọ́ ó ṣàdá mi nù gbà yẹn ṣá but now ó ti fẹ́ bẹ́ mi pa ah, ó fẹ́ bẹ́ kódà gan pẹ̀lú omi jẹ́ ló fi ń bẹ́ mi but àánú ẹ̀ wá ń ṣe mí. shut up ẹ ó yẹ kó wá nísìnyí kó sọ pé òun fẹ́ wá fẹ́ padà nígbà tó ń fẹsẹ̀ gbálẹ̀ kiri èkó tó ń rìn gbèrègbèrè kiri tó rẹ ní daṣọ bù ẹ kò mọ̀ pé olówó lọ́wọ́ ń gbà yẹn kó máa wá fẹ́ nísìnyí tó ti tó tán now that you are a big girl tó ti lè dára aṣọ gidi sí ara i mean design tó ti live big tó ti lówó lọ́wọ́ tó ti lè ra nǹkan fún rẹ ìgbà ẹ lọ́wọ́ mọ̀ pé òun fẹ́ padà wá òun fẹ́ wá fẹ́ <laughs> kò sáyè my dear. bad question bíkè àbíkè ni wọ́n ń pè é ara ti tù ẹ́ àbí ó ṣe jẹ́ wípé ẹ̀yin èèyàn ẹ máa ń tètè gbàgbé nǹkan ó ṣe jẹ́ wípé tẹ bá rójú tán àìrójú lẹ máa ń wá kiri ilẹ̀ ó atẹ́gùn ti fẹ́ sí ẹ ó ti gbàgbé ìbéèrè ó ti gbàgbé ìgbà tójú ń pọ́n ẹ ó ti gbàgbé ìgbà tára ni ẹ ìwọ ẹ wo tí ẹ báyìí jọ ń torí ọlọ́run ṣé o ti gbàgbé gbogbo rules and regulations inú ẹgbẹ́ tó wà yìí dá mi oh ìsìn ló wá rí pé èèyàn kan wá bá ẹ̀hún sunkún ń bẹ́ o dẹ̀ ní guts láti wá béèrè question yẹn lọ́wọ́ mi anyways bóyá o gbàgbé ni àdàkọ la agbárí ẹ kó lè pọ̀ mi nọmba one òfin inú ẹgbẹ́ ni wípé o ní right láti ní feelings fún any ọkùnrin whatsoever another one ni pé o lẹ́tọ̀ọ́ láti bá ọkùnrin ṣé orí ọjọ́ tó bá tàpá sí òfin méjèèjì yìí wà káàbàámọ̀ bó wà sáyé. kú fún mi. yan crazy. ẹ má sọrí ayé kò dò ẹ jáwọ́ nínú àìdá ẹ jáwọ́ nínú àìdá. Ohun ah, ọ̀dá ọ̀dá kò dá. Àìdá ló jẹ́. Àìdá ló jẹ́ mo tẹnu mọ́ mo tẹnu mọ́. Ẹ má sọ bàjẹ́ dẹwà. Ẹ má má sọ bàjẹ́ dẹwà o. Ẹ má sálà dẹnu. Kí ni? fẹ́ débi lè sinmi sísìn kí ló wà nínú ẹ̀ pé mo ń jẹ chewing gum káá ah, ah. ọ̀rẹ́ ti wá ilé rẹ̀ níwọ ọmọ níbi nírun ló ń jẹ chewing gum pàlàpàlà bí ọmọ ilé ìbúdí ibù dúró ní sọ́ọ̀fì sí ẹ ni kí ló ṣe ẹ tí ẹ̀dí tó ń gbọ́rọ̀ nù. àti mi owó tẹ níbi owó títa nínú ìdí kò tọrọ owó lọ́wọ́ ẹ̀ sis kò dìgbà tẹ́ bá tó tọrọ owó lọ́wọ́ mi mo mọ̀ pé máa ní ìdẹ̀ mo ní láti fún yín. èmi ò nídìí owó òṣì owó rírun owó ìdọ̀tí. owó nọ́ọ̀sì owó aṣá kókó bó ṣe ń ṣe é dà sọ́hùn. wọ́n ìtẹ̀ṣe máa powó ìpowó ìran cool money owó gidi lélẹ́yìí mo ní kẹ́ ẹ̀ bá ń sin ẹ̀ẹ́dá mi lóhùn owó aṣẹ́wó lèmi máa bẹ́ẹ̀ ná wọ́n ìtẹ̀ ń ṣe báyìí gan náà àǹtí mi èmi ò ní bẹ́ẹ̀ náà ru eléyìí o ẹ ti ẹ̀ dúró ná ọkùnrin wo ló ṣúgbé sínú ilé tó ń melé ọkùnrin bíi ti báwo kínú ilé mi ẹ̀fọn ah, rẹ̀ ah, ọkùnrin mímọ mú nǹkan mi. mo fẹ́ ìwọ ló tún di ṣàǹgó tó ń yọ iná lẹ́nu ìwọ ló mú sìgá ah, ọ̀rọ̀ ẹ ti wá yé mi báyìí á jẹ́ pé nǹkan tí mo gbọ́ ń pa ẹ̀ kì í ṣe rọ́ọ̀nì yẹn pé kí ni wọ́n ní o ti fi iwájú tí ọlọ́run dá fọkùnrin àtobìnrin o ti fi sílẹ̀ fùrọ̀ lórí ẹ̀túkú tó ń lò. ẹni tó sọ fún yín kò mú fò ó ti eh? tọ́ ni ẹ̀gbọ́n mi Ah, ah. ṣé dandan ni kíyàn máa lọ wájú nìkan ni kí ni mo wá nídìí fún tí mi ò bá lè lò kí lọ́nà fún mi fún ẹ̀yin náà wọ ẹ̀gbọ́n mi náà. Ah, ẹ̀yin ni wọ́n ń lò èmi ọmọ pé tíde bọ́n trowé so ibẹ̀ ló ti rí owó tó wá fi gbá bíbà yìí torí mo mọ inú pákó tó ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ níwọ̀ mo fẹ́. ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀dẹ̀ máa ṣe bí ìpẹ́ ẹ̀jà sí i ẹ̀yin gan-an ẹ bẹ́ẹ̀ ṣe set lásán wọ́n bá gun yín. àwọn ní pampers máa kú oríire. àwọn tèmi wọ́n á jẹ yín yamayama ni. wọ́n á jẹ yín yamayama orí yẹn ò dáa ah. wọ́n mọ jáde jọ sí. ẹ bí ni bá gbàjẹ́ tó. ẹ kò lè o fẹ́ mi. báwo ni. sista ṣé wàá okay. hello girlfriend ó ṣe àǹtí lálejò ni. kò fọ ni soft drink tí mo fún wọn gan-an wọn ò mú. Ah, ah. wọn náà ó lọ fún wọn ní soft drink ṣé o lè fún wọn ní tajútajú ni. Dayọ̀ ó máa níkà o ṣé fẹ́ pa ẹ̀gbọ́n mi ni kí fún wọn ní tajútajú ta ló máa bá mi gbé wọn délé ẹ̀gbọ́n mi ò lè mú tajútajú. èmi ò mọ pọ́n tí ò jẹ́ àsè náà. Dayọ̀ àbí Dayọ̀ kan mò ń wòye. Dayọ̀ níwọ̀ náà èmi ò mọ̀ pọ̀ náà ti kúrò níbi àrùtò títí dẹ́sẹ̀ express níwọ̀ Dayọ̀ elékùsà lórí àbí kìí Dayọ̀ ọmọ yonírú rèé àbí Dayọ̀ àtọ̀lé ìjọ òun kọ́ ni ó sì gbàgbé iye fọ́ọ̀mù wa tó fi tọ̀jà ìwọ náà ló wá ń sìn náà Dayọ̀ wàá já sí bó ṣe sọ pé mi ò já sí yẹn tajútajú kọ̀ tamútamú ni wàá mú gbàyọ̀ wá ṣẹ́rẹ́ ìgbìn wọ́n ní fọ̀rẹ́ ẹ̀wọ̀n mi kí lè mọrú ẹni tó jẹ́ irú ìrú níborùn dúró náà kí lẹ kọ́ ṣe ńgbà tó wọlé yẹn náà. Ah, kí la ṣe àwọn ọ̀gá wa. it's a crime. Oh ọkùnrin àtobìnrin ìgbìmọ̀ ìròyìn oúnjẹ ara wọn jẹ yìí náà ti ń jẹ ara yín jẹ àbẹ́ iná ti ṣe pẹlẹbẹ sí pẹlẹbẹ àtòyìn tì òṣì lẹ́ńṣẹ́ tẹ́rẹ̀ ni sọ fún yín ẹ̀wà mú tàwa mú gbàyà ṣe àyìnbó yẹ ń gbàyà ajá nǹkan tó yẹ kó fi Ghana must go bò kán ní kí kò ní òbá ṣe rí ẹ̀ ìyẹn ló wá pàtẹ́ orí yín yóò pè ẹ̀ ń ṣí òṣì tẹ́rẹ̀ ni sọ fún yín. àǹtí kí lẹ́ni kí n ṣe ná kí n kó kí ni sínú Ghana must go ọjà tí mo gbé tí mò ń tà ẹ gbàgbé o ẹ gbàgbé òṣì tó jáwọ́ gbòòrò rẹ̀. ẹ ẹ kíni kíni ojú ọmọ ìjọ jábọ bẹ́ẹ̀ ṣe lè fọ́lẹ̀ báyìí omi ni àgbàrá ńlá sórí mi báwọ̀ lọ́rọ̀ ìwọ ni mo bá lọ́rọ̀ àánú ẹ ló ṣe mí torí mò ń rojọ́ tí bá máa dàgbàdàgbà tí bá máa dògbò tí bá máa lọ bá àwọn ìyá àti bàbá tó bí wa tó ní báwo ló ṣe wáá ṣe ẹ̀yìn mi màá sọ fún wọn pé mi bá ẹ sọ̀wọ́ ni ògbọ́ òṣìlẹ̀ ṣe tẹ̀rẹ̀ ní báyìí sọ̀rọ̀ ẹ̀yìn játijàti ẹ̀yìn orí ẹ̀ pè mọ́ ni òun ò ṣe sísá tó yìí ti sista mi máa tó tó bá tó pè máa fọ ẹni etí ẹ ń ṣòṣì tẹ́rẹ̀ ní báyìí. ìmọ̀ pé jalè wá jalè ni ẹ pẹ̀lẹ́ o. man what is all this now kí ló dé dá ti ń ṣe báyìí ń fún wa lófo náà wo ọ̀rẹ́ ọ̀tá wa là ń tì. èmi gan ti rí bẹ́ẹ̀. abẹ́ta ká gbé náà gorí ọ̀tá. gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ lọ ṣẹ́rí insurance ló ń ṣe fún èèyàn kan ṣe understand especially irú nature iṣẹ́ tẹ̀sán pẹ́ ń ṣe tẹ̀tún wọ́n sọ yín pé ẹ̀yin lẹ́ni this beautiful house ẹ ní láti insurance fún most especially fire and eh, burglary insurance ẹ ní ìdẹ̀ gan and most important thing ẹ life insurance as a matter of fact kọ́lọ́ má jẹ́ kárí láburú ni ṣé life insurance ó ṣe pàtàkì kò tún wá ń ṣe nítorí ti ẹ̀yin nìkan but nítorí pé àwọn ẹbí yín lọ́jọ́ iwájú wọ́n lè benefit from it and ẹ máa wo owó pẹlẹsẹ báyìí lè máa fi ṣe. angel kí ọ̀pọ̀ orúkọ rẹ̀ kàn mí. o oh, bisola lórúkọ mi. bisola bisola bisola jọ pẹ̀lú gbogbo orin tó ń rìn látàárọ̀ nínú ọ̀run nínú òjò tí oṣù bá parí èló ni sálárì ẹ̀. <laughs> sister ṣe rí nípa ti salary ten sọ yẹ ọlọ́run ló máa ń fi ìbùkún sí fún yàn and uh, fifteen thousand là ń gbà with commission. what hmm. fifteen thousand naira So pé gbogbo orin tó ń rin kákàkiri láti àárọ̀ nínú òjò nínú oòrùn tó ń ro ẹjọ́ bíbá látẹ̀kùn bí láì ṣe bàkà fifteen thousand naira lówó oṣù títí ẹ. àná ah, kò rí bẹ́ẹ̀ yẹn ṣe àwọn pé tábà ti ní ròyìn báyìí ní customer tẹ̀dẹ̀ ń patronize wa dáadáa àwọn commission tá a bá ti rí náà la fi sustain. anyway ọjọ́ lọ́rọ́ ju ṣàlẹ̀. nǹkan obìnrin takọtabo la ayé tibitire la dálé ayé nǹkan obìnrin. nǹkan tell me pé kí ni sí fún ẹmu. ẹ wà á má wọrí. okay that's eight thousand. okay. lọ́nà lọ́nà kí ló fẹ́ ṣe. Èmi ò ṣe insurance o, eighty thousand ló wà mẹ́ẹ̀, mo dá ṣe. Irú azẹ́ni fọ́ọ̀mù wa àbí mákànbá yín fìlẹ̀ lẹ́ǹkan náà ni. Àti pàápàá ẹni tí ọba tí mo fi sẹ́gbẹ̀ẹ́ tí ó máa sáré fún mi tí wọ́n ti pọ́ ìgbà pa nísìnyí my, ẹ máa fún mi tàbí mo máa fún yín mo kú fún ọ̀mù yín dání. orí ti mú ẹ mo kú fún ọ̀mù yín dání nísìnyí ẹ jẹ́ kí n kà á ṣe rẹ̀ Wally, Wally, wòlíì. Olè, ẹ jọ fún Ọlọ́run, ẹ ṣàánú mi. Àwọn àbúrò mi ẹ̀jọ̀ ọ̀jọ̀jọ̀ tó lọ ẹ̀jọ̀ má jẹ́ kó kú ẹ̀jọ̀ ọ̀jọ̀ ẹ̀bá ẹ̀jẹ̀ ẹ̀jọ̀ tó lọ ẹ̀jọ̀ ṣàánú mi ẹ̀jọ̀. Àmì ti ṣe àbí náà lélẹ̀ ẹ má jẹ́ kó kú. Jésù Kristi! Arábìnrin, kí ló dé tẹ̀ ń dààmú lórí àwọn ọmọ méjèèjì yìí? Nítorí wọ́n ti lo òògùn ara wọn tán, wọ́n ti di òkú àti wípé kò sí àǹfààní kankan ní ara wọn mọ́ ah, àwọn méjèèjì kò sí ibi tí ẹ lè gbé wọn dé tí wọ́n lè rí ìwòsàn ah, nítorí pé wọ́n ah, ti yan ẹ̀kọ́ níbi tí ọwọ́ wọn kò tó àgbọ̀n. Eh, eh, wòlíì ẹjọ́ nítorí tọ́lọ́hún ọlọ́run ọba tẹ̀sí mo fi bẹ̀yìn ṣé rí ẹnu tíyàn fi sọ̀rọ̀ tó dáa tó fi ṣàdúrà kò tún gbọdọ̀ tún máa fi sọ̀rọ̀ burúkú ṣé rí àwọn eléyìí alààyè ni wọ́n wọ̀n kì í ṣe òkú ẹjọ́ nítorí tọ́lọ́hún. tí a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà àgbà ibi pẹlẹbẹ náà ni ó máa fi lélẹ̀ wọ́n ti di òkú. wọ́n ah! ní kí lẹ́yìn wọ́n ti ṣe fún mi. ọmọ kan wo lè ṣiṣẹ́ eṣiṣi ọgbọ́n kìlọ̀ ó ti bọ́gẹ̀dẹ̀ wẹ́nu ọgbọ́n ẹni tó gbọ́ rọ̀ wá ló máa gbára lọ́wọ́ dájú bá sì pààrọ̀ gidi gba dandan ni adájẹ́ dandan ni dandan ni o. alágẹ̀mọ́ orí jẹ́jẹ́ alágẹ̀mọ́ èyí tó rí jẹ́jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ikú ló pa ikú ló pa ọpọlọ ti jọra olóòjẹ ni mo wà ókè. Okay gbogbo ìgbà ló máa ń wà òkè ó ti gbà pé àtọ̀sán ló ti jẹun yàtọ̀ tí ó máa ń ṣe ẹnu ó ń dùn gan ah! ẹnu ẹ̀yẹ́ wọ inú ìdánwò wọ. ẹ lẹ kò jọ ṣe ẹ ẹ ẹ má bínú pé ìgbà mi dùn ọ in fact àwọn àlejò tí mo wà tẹ́tì ń lé. Hajia ẹ̀yin jẹun ní kílódé. Mo wà òkè. Ẹ ṣọ́ àbí ẹ̀fẹ́ wa ṣé ẹ̀bà fẹ́ ra ìsọ́nì sẹ́ẹ̀bì ní nǹkan mi. Mo wà òkè. Ó dà yín lójú. Ó ní pé inú òun ti kún. Ó sì máa jẹ́ lẹ́tà. Ok bóyá ọmọ jẹun lẹ́tà. Ẹ bá ṣàtìfẹ́ ẹni pé ẹ má hesitate láti pè mí. Ikọ́ lára àwọn ọmọ ìṣẹ́ ti bọ̀. Ah madam ẹgbà hundred thousand lélẹ̀ yóò thirty thousand lájọ ọmọ ìlú ṣe ti bọ̀. Mo mọ̀ fi seven thousand. Torí mo mọ̀ wípé ó máa delay yín díẹ̀. Ṣé yẹ yé? Bẹ́ẹ̀ni máa fẹ́ kí ẹ bá mi get àwọn attachment yẹn kẹ́ yọ bó ṣe yẹ kẹ́ yọ yes mo fẹ́ kí braids yẹn mo fẹ́ kó tiny gan so ó possible kẹ́ pé ẹ máa sùn sí bíbá yín o and ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ anything tẹ́ bá fẹ́ ló máa fún yín yàrá tẹ́ máa sùn ó wà separate rooms wà fún ẹ̀yin méjì ṣóyẹ yín so ẹ just feel at home mo ń try láti attend sí àwọn guest tán bá ti lọ tán àṣẹ máa sí ṣe yẹn so before then anything tẹ́ bá fẹ́ ẹ má hesitate láti pè anybody ní ṣóyẹ yín. madam mo ti kó attachment wa. oh ẹ ti ra attachment wa mo ti like yín náà ẹ mọṣẹ yín bí iṣẹ́. <laughs> kò sí wàhálà ẹ lọ àtẹ̀ǹtì sáwọn àlejò yín ṣe anytime tẹ bá ti ṣe tán màá bá yín ṣe sílẹ̀ máa fi mọ́ bójú ọjọ́ méjì ni màá ṣe ẹ má wọrí. tẹ bá fẹ́ lọ ọ̀sẹ̀ kan gan àyè wà ń bí báyìí lè nílé yín ẹ fi ra òun ṣe ti gbọ́ oúnjẹ wà jíjẹ mímu anything tẹ bá fẹ́ ẹ ṣáà béèrè ẹ ṣe ráìsì wa ò ṣe fi ń ṣẹ́wọ̀n yẹn tó ẹ bá ń kó sí wa ẹ pé ah. house girl yín kó kó sí wa. ọ oh, ẹ fẹ́ ẹran sí i ẹ̀yin ṣe problem ó máa kó ẹran sí wa fún yín àṣẹ máa ń jẹjẹ odò. Ah! <laughs> ẹ gbà. ọmọ gbẹjẹ odò wà fún yín náà àájà ẹ̀yìn ti yín mo ṣọ̀pọ̀ lọ́ọ́ máa fi di bí owó òru ebi apààyàn ẹ jẹun. Hmm? ẹ wà fún tẹ́bù ṣe ti gbọ́ yẹn enjoy ẹ̀ nígbà tẹ bá fẹ́ relax àyè wà tẹ relax ẹ ti gbọ́ mọ̀ ń bọ̀. ẹ má wọlé má bá yín ṣe irun yẹn títí dàárọ̀ la wọn máa tún gbẹjà wá fún mi àtún jẹ gbogbo ẹ àjẹkù ni. àǹtí hmm? gbogbo nǹkan tó ń dán kọ́ ni wúrà ẹ ti gbàgbé ni ẹ fi ọkọ àti ọmọ sílẹ̀ nílé ẹ wá wá sí bíbá ẹ ń jẹ ẹ ń jẹ báyìí. tó o bá gbé gbogbo ẹnu ẹ sọhùn màá là ẹ ní kí ló ṣe ẹ náà ó tẹ̀sí fẹ́ sọ̀rọ̀ àìdọ̀gá sí mi lọ́rùn ọkọ̀ wèrè owó ló ń sọ pa ẹ̀ mo mọ one shop fún dídí ọjọ́ kan ṣé mo lè pa irú owó yìí mo lè pa irú owó yìí hundred thousand ẹ́ ajára Ah, ah ó ní problem sórí bọ́n ṣe wà yẹn kọ́ ni pé ọ̀sẹ̀ kan ni màá bá wọn ṣe irun mo ṣe tán mo máa wà ń bí o ti gbọ́ ṣé wàá rí ìbọn mi fẹ́ sọ fún ẹ tílẹ̀ bá ti mọ́ tó bá lè bá mi ṣiṣẹ́ kó ẹrù ẹ kó máa dọ́lé yín mo máa ṣe fúnra mi èmi nìkan máa ṣe irun yẹn tán o mọ̀ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà mo ń ṣọ̀lẹ̀ ah hundred thousand hundred thousand ah! tó bá dẹ̀ jẹ wá lọ sùn. àti ṣìkẹ́mi ah are you you. try láti ṣe pẹ̀lú mi. kí ni mo try láti ṣe fún mi. ara ò sá fara dà obìnrin ni oh, no no no ẹ má bá mi try irú gbogbo nǹkan tẹ̀ ń ṣe pẹ̀lú mi yẹn ẹ dẹ̀ fọwọ́ tẹ̀ mí lára kí ni gbogbo eléyìí ẹ bẹ̀rù ọlọ́run o. auzu billahi minash shaitani rajim actually mo kàn ní. Ah, mi ò fẹ́ ah, mi ò fẹ́ gbọ́n kankan ẹjọ́ ẹjọ́ ẹjọ́. anyways mo kàn ní kí n wá check ẹ lórí wa comfortable bí báyìí in case tó bá wá comfortable o um, lè wá sí yàrá eh, rúùmù there's a particular room tí mo prepare for. ẹ. ẹ má wọ ẹ má wọ ẹ má wọ mo wà okay mo wà okay mo wà okay. Eh, in case tó bá wá okay bí báyìí. ó ẹ má wọ mo wà okay. Oh, dòun ẹni kúra ṣọ́ni bá rìn ó ṣọ́ni bá rẹ̀ jẹ́jẹ́ lẹ́gùn àgbà ń dùn. ẹ má sọrí ayé kò dò ẹ jáwọ́ nínú àìdá ẹ jáwọ́ ẹ ẹ dá lójú mo tẹnu mọ́ mo tẹnu mọ́. ẹ má sọ bàjẹ́ dẹ̀ wá. ẹ má má sọ bàjẹ́ dẹ̀ wá o. ẹ má mi tó fún mi kí ló ṣe tó ń lejú káàkiri gbogbo ní láti jọjọ láti bí ẹnijọ́ mẹ́ta ìyókù ń dì kiri ni what's your problem. àǹtí Ṣèkẹ́mi ẹni ọ̀dá sì ti láti máa bèrè pé kí ló ṣe mí pẹ̀lú condition situation tí mo bá ẹ̀yìn àti Jádesọ́lá ṣé ẹ rò wípé ọmọ yẹn she is just too small for that thing. ní kí ni I was just trying to train her kò kéré jù my friend just dami ò fẹ́ kóun náà rí irú relation tó rí látara ọkùnrin and she is getting used to it what's the problem. really. yeah. ṣé rí emulation tí àwọn ọkùnrin máa ṣe fóbìnrin Jádesọ́lá fúnra ẹ̀ ló máa decide tó bá fẹ́ lọ sí ọ̀nà táwa ń lọ àbí kò fẹ́ lọ sọ́nà táwa ń lọ you are not the person to bá train láti lọ sọ́nà yẹn and I have one question for you ma ṣé ẹ ló wet ẹ̀kẹ́ ṣe fún ọmọ yẹn pẹ̀lú cream. No, I can't do that. I was only training her so that she will be very good in lesbianism so that tó bá dàgbà òun náà lè mẹja pa bí irú tiẹ̀. Big sis tàti dé. Hello big sis. No, ẹ ti ẹ ti dé sí oh that's nice inú you know lọ láti rí hey, okay, I want náà one. lẹ́ no don't worry Okay, big sisi this Nigeria. nàìjíríà. fine ó ti dé wọn ọ̀dẹ̀ ní gbọ́ látẹnu mi on one condition she ain't no white and kashif fún jáde sọ́la but kìrìmì. ǹjẹ́ ìlú fún mi ìlú fún mi ó ti wà ní ìlú àti pẹ̀lú ọ̀rọ̀ mi ìgbàgbọ́. Màmá ni Jésù àmín àmín àmín lórúkọ Jésù. Rebecca. How many times ni mo ti wọ́n ẹ̀ pé kó má máa wọ ṣòkòtò láàrin church? Get out, Joe. Okay. What's that? Hmm, hmm. hmm. Morning, jáde sọ. Máa ẹ káwọ̀ padà sí nàìjíríà. ẹ ṣe àdúpẹ́ mà. ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wá ṣe ìdúpẹ́ lẹ́nu bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe máa ṣe wá sí church ní gbogbo ọjọ́ ìsinmi nítorí tiyín àti ti jáde sọ́la torí pé ṣẹ́rí àwọn ọmọ wa yìí wọ́n need kéèyàn máa fi ọ̀nà ọlọ́run hàn wọ́n nítorí pé ipa abẹ́rẹ́ báyìí òun ló fi ń tọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọlé mà ẹ má gbàgbé láti sọ fún màdàm pé wọn wà náà kọmítì tó máa tẹ̀lé ra lọ sí mọdálẹsùn wọ́n mi jáde sọ́la òun lẹ́yìn náà ti fi ti ara yín gbọ́ yẹn ẹ try kẹ bá mi tẹ̀lé wọn jáde lọ. tẹ́ ẹ bá tiẹ̀ sọ mà mo fi tí mi gbọ́ngbà tán announce ẹnu church èmi gan ti pinnu lọ́kàn mi pé màá bá wọn lọ nítorí wípé èmi gan ready láti spend time fọlọ́hún àbí tọ́lọ́hún bá ń ṣe nǹkan tó tó ìfúnyàn téèyàn ò dẹ̀ ṣe padà fọlọ́hún kó dáa ah èmi náà ready láti spend time fọlọ́hún màá tẹ̀lé wọn ẹ àmọ́ mà ẹ má bínú àmì padà ẹ ẹ excuse me mo ń bọ̀ ẹ mo ń bọ̀.

ẹ náà fi òun ṣe ráyè ṣe bí ọ̀rọ̀ jáde sọ láàyè ẹ ẹ máa wo ṣe rí ìrònú tẹ wọn yìí kí ṣe àǹfààní fẹ́ tó lò ní pray kí ẹ wá pàtẹ́ sí i. big sis ẹ má fi kún lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ jáde sọ́la ẹ máa try láti máa bá sọ̀rọ̀ náà ni and mo believe pé bad things àtàwọn bad friends tó ń kó ní school òun ló jẹ́ kó máa ṣe gbogbo nǹkan tó ṣe yìí i thought as much ṣẹ̀dẹ̀rì láti join tẹ̀tí délé tẹ̀tí ṣàlàyé fún ẹ àwa méjèèjì báyìí a ti change sí òun gan ó ti mọ̀ ọ́ lọ́rùn ó ṣọ̀pẹ́ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. big sis mom jẹ́ sọ́la big ẹ wá lọ jẹun. kí ló dé ah, ah. kí ló ṣe ẹ gan oúnjẹ òṣìwò ìwé kí wàá jẹ tí bó ṣe ń jẹun nìyẹn kí máa jẹ oúnjẹ ìyá ah, ó náà ṣáàlú mi ọmọ tí mo bí wò gbọ́kọ̀ tí mo fọ́ kó ṣe ni ṣé tí ń dùn ẹ̀yìn àbọ̀ bá dilé tì mí wọ́n á sọ pé kí wọ́n máa jẹ ìwọ ní kí n jẹ ìwọ ń bẹ̀ ní lẹ́bẹ̀ yà wọ́n ní bẹ̀ lẹ́bẹ̀ yà o tẹ́yìn bá bí ti yẹn yẹn gbàdúrà kò rí bẹ́ẹ̀ ẹ gbàdúrà kò mọ yín rí bẹ́ẹ̀. ẹ all the same a máa máa bá a sọ̀rọ̀ náà ni ó yẹ wá lọ jẹun jàre mo ti fọ́ ẹ ti mí dẹ̀ náà wà ẹ ẹ ti mí bẹ́ẹ̀ bá mi ti kájọ ọmọ mi dẹ̀. báwo ni ṣé wọ́n ti parí mọ́tò yẹn. ó ti ṣetán ó ti parí everything so ó ti wà ok ó ní tẹ́ bá ti ṣetán ní ṣọ́ọ̀bù kẹwàá gbé dóró òun fẹ́ jáde. ok kí n wá gbé. bẹ́ẹ̀ ni. tí ẹ wá ná sórí ọ̀rọ̀ ẹ kò yé mi lẹ́nu jọ́ mẹ́ta yìí ó wá ń ṣe bí oníkàlákì nìyí tó bá borí lánàá wàá wérí lẹ́nu wo bó ṣe wégele ó ṣe wégele bí pé ìwọ ló ní ṣọ́ọ̀bù àti ẹ̀dẹ̀ wa mọ̀ gà mọ́ rárá ó ga fún ẹ o abó ti ń rìnrìn kun rìn ìwọ mọ̀ yìí rárá mọ̀ pẹ̀lẹ́ ó wà lára ẹ̀ wọ́n nílé lọ fún mi jọ. àǹtí àǹtí àǹtí bọ̀ àǹtí ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ yìí. ọmọ kọ́wọ́ lọ ṣiṣẹ́. ó débi mo sáré lọ tẹ̀lé ẹni pẹ̀lú ọmọ ọmọ ọ̀tá pẹ̀pẹ́ ọmọ ọ̀tá kòkòrò ọmọ àtúpa pupa ìlú kan ẹni tó ń tún oúnjẹ lọ́wọ́ oúnjẹ lọ́wọ́ kò lè fi balẹ̀ fi ń bá pẹ̀lẹ́ ọkọ kí ni kò wọ́n là mí bá. mi nǹkan ń ṣe mí nǹkan ń ṣe mí ẹ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan báyìí mo kàn rí pé màmá làágùn lódìlódì bẹ́ẹ̀ ló màmá rẹ̀ mí láti inú. ó ń rẹ̀ láti inú ṣé kìí ṣe pé olóyún. oyún ah, ah. kẹ series of tests ni mo ti ṣe ní hospital wọn ní kò sí nǹkan tó ṣe mí fún mi. ó dẹ̀ kí n ó yẹ kó máa tan fáànù sùn. mo ní mo ń tan fáànù ibo tí bá wá wà nínú èsì níṣẹ́ ni màmá màmá làágùn bọ̀rọ̀ báyìí mm-hmm. tí màmá bọ̀ yọ. o kàn dẹ̀ ń làágùn. ẹgbà tí mo rí pé ìnira yẹn ti fẹ́ pọ̀ jù eh, mo ní kí wọ́n mánéjì kí wọ́n yín eh, lábúlé. àsìkò tí mo wá ń jẹ wọn mọ tó ń tọ́jú mi tí mo wo ṣọ́ọ̀bù mi kú tí gbá mi kú ìgbà ẹni rẹ léwà fẹ́ ṣẹlẹ̀ kí sójà èmi ò ní kú nǹkan kan ò ní ṣe é nǹkan kan ò ní ṣe é o mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀. ojúbọ orí jìn kò jẹ́ ká máa ṣe bì ó tó nù ah! ó tiẹ̀ fún mi lára rárá mi ò rí ẹ rárá ṣìkẹ́ mi mo mú ẹ báyìí mo daṣọ àṣírí bò ẹ mo gbé ẹ sórí bẹ́ẹ̀dì ó dẹ̀ jábọ̀ bẹ̀rẹ̀ sí ní bounce basketball. ti ń rí ẹ ó máa gé mi jẹ o ó máa gé mi jẹ ó máa wọ̀ mí lára o ọmọ kan ṣoṣo ó dẹ̀ mú ayé ọmọ dẹ̀ bá ó dẹ̀ bá ayé ọmọ jẹ́ ṣìkẹ́ mi àmọ́ mi ò ní ṣépè mi ní ṣépè fún ẹ torí tí mo bá jẹ ó máa mú ẹ bàjẹ́ àmọ́ mi ní ṣe fún ẹ mo fà ẹ lé ọlọ́run bá lọ́wọ́ kọ́ lóhùn kó bá mi dá kó bá mi dá sẹ̀ríà fún ẹ bó ṣe tó àti bó ti yẹ nǹkan tí mo máa sọ fún yín. gbẹ́nu ẹ sọ̀hún kó gbé gbogbo ẹnu ẹ sọ̀hún àròjì ọ̀dẹ òpònú àwọn dúdú ẹ̀kọ́ ọ̀bùn ẹ̀ ọ̀bùn ẹ̀ tún dẹ̀ pẹ̀kẹ́rẹ́ kí lórí tó jọ ẹ lójú sí i am far better than you gbogbo nǹkan tí mo ti fi gbèsè ayé mi kójọ ó ju pàǹtí tó kójọ yìí lọ àwíkáwí oníwọ̀nba ìmọ̀ ẹ̀ láyé jẹ́ ṣé ìwọ lójú ráyè tọmọ ẹ̀ ni ṣé kò ń ṣe iṣẹ́ ló jẹ́ lógún and for your information Tófúnmi Àbúrò used to be one of us practicing lesbianism Ayọ̀yọ̀jú òun ló pa. tibitire la ìjẹ́ iná ọ̀sìn ni ọwọ́ pàdé lọ́rọ̀ yìí ń wọlé. ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tárábìnrin yẹn sọ ó ní iṣẹ́ iná ọ̀rọ̀jú ráyè tọ́jú ọmọ yín ẹjọ́ mà àsìkò wo lẹ fi sílẹ̀ láti fi tọ́jú ọmọ yín. bíbélì dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ ó ní ọmọ ní ìní olúwa bí ọfà ṣe rí lọ́wọ́ alágbára gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́mọ rí ṣé wàá rí lesbianism tẹ́ ń wò yìí ìwà tí èṣù àti àwọn ọmọ ogun ẹ̀ dà sílé ayé láti fi jẹ́ kí ìbínú ọlọ́run ru sí ayé nìyẹn ìwà tí a kà nínú bíbélì pé ìlú Sódómù àti Gòmárà ṣe tí ìbínú ọlọ́run fi ru sí wọn tó fi pa wọ́n run nìyẹn kí obìnrin àti obìnrin kan máa bára wọn lájọṣepọ̀ ah hmm. mọ́mí jáde sọ́la ṣẹ́rí àwọn míì ń ṣe lesbianism yìí nítorí wọ́n fẹ́ ṣe nǹkan tí ẹgbẹ́ wọn ń ṣe àwọn míì gan máa ma sọ pé kí ni ọkùnrin lè ṣe tí obìnrin ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn míì ṣe nítorí ojú kòkòrò láti fi kó ọ láti ọrọ̀ ayé yìí jọ àwọn míì dẹ̀ ń ṣe nítorí wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn láti fi gba ògo ọmọlàkejì wọn abẹ́ẹ̀ rí ṣẹ́rí àsìkò ẹkún kọ́ lélẹ́yìí o àsìkò tí ẹ máa fi àwẹ̀ àti àdúrà di ara yín lámùrè tẹ́ ẹ máa wọnú àdúrà àti àwẹ̀ kíkan kíkan láti fi yọ ẹsẹ̀ ọmọ yín jáde nínú ẹgbẹ́ òkùnkùn tó wà yìí ẹ wò ẹnu ojú yín nítorí pé aya ti bẹ́lẹ̀ bá o ti bẹ are èmi gan ti rẹ́ẹ̀dì báyìí ẹ jẹ́ kí àjíjọ́ bímọ fi àwẹ̀ àti àdúrà jagun láti fi fa ẹsẹ̀ ọmọ yìí jáde kúrò nínú ìwà tó kó sí yìí o ṣe ti gbọ́ ó yẹ dìde ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bíbélì ní ọ̀yà yóò pa àwọn àlejò wá sí ìbẹ̀rù àti mọ́tò jáde láti ibi kọ́ lọ́ fi wọn. ẹ bá wù lè jẹ́jẹ́. ó ti jọra ẹ̀wọ̀n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ láti gbéra ẹ̀ ṣọlẹ̀ òkè tí ó ti bọ̀. ó ti ríre o olúwa. Fisáyọ̀ kí ló ṣẹlẹ̀ ní sáìtì yìí what is going on àwọn workers dà kí ló stop iṣẹ́ ní sáìtì yìí Fisáyọ̀. I can explain. Explain. Mm, I can explain. Yes. Eh? You can explain. Ah, Fisayo, you can explain. Now explain, let me hear you. Ṣíkẹ́mi, ṣorí ṣorí ṣorí ṣorí ẹ̀ eh, ẹnjìníà Engineer to visit site to ní pé kí n máa monitor láti bí a week ìsinmi ò rí. Nǹkan tó dé jẹ́ kí n máa wá síbí by every day nìyẹn. I don't know how to tell you, I'm sorry please. Shut up! What are you telling me? gbogbo lẹ́yìn go on site ó dẹ̀ pè mí kó sọ fún mi Fisáyọ̀ níyẹn olórí burúkú ẹjọ́ náà tó sì pè mí níjẹta tó sọ fún mi pé òun ní láti ra àkọ́kọ́ ní sáìtì mo dẹ̀ transfer eight hundred thousand naira sí what now see what you are telling me Fisáyọ̀. please give me, please you see mo ní kí n ṣàwọn finance dáadáa kó tó di wípé mo wá break bad news yẹn ni. shut your mouth bad news oh Fisáyọ̀ jẹ́ o oh, ti báyé mi jẹ́ sorry má bínú rẹ ní pẹ̀lẹ́ i never meant to do ah, so. mi you betrayed me. i didn't mean i'm sorry má bínú torí ọlọ́run rẹ. Oh. I rely so much on you, Misayo. I'm so sorry, please. I'm sorry. Ah. Oh my God. balẹ̀ jẹ́jẹ́. ọ̀pọ̀ ló ti gbéra ẹ̀ ṣọlẹ̀ o. òkété ti burú mọ́ ojú ọdẹ dá. ojú ti burú mọ́ ojú ọdẹ dá. mọ́mì ẹ má sọ fún mi pé ṣùṣubú tẹ ṣubú láti ìgbà yẹn ló jẹ́ kẹjù kó sórí bí ó ti yẹ ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi mọ́ mi. yes my dear tí ọlọ́run bá fẹ́ gba ìsan ìwà búburú téèyàn ti mọ̀ látẹ̀yìn nǹkan tí ìbáyìí ló máa ṣẹlẹ̀ àwàdì ńlá. This leg you are looking at, I've taken it to so many hospitals. I have spent all I have on it. Yes, same result for me. mi. Èmi mọ̀ wípé ibi tí Ọlọ́run fẹ́ gbà san ẹ̀san ìwà pálapàla tí mo ti rò sẹ́yìn òun nìyí. Lord, have mercy. Amen. Hm. Ọláìdé. Hmm mo ti ṣẹ̀ sí ọlọ́run àfi kí ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ọmọ mi gbogbo ìtàn tí mo sọ fún ẹ̀yin mo fẹ́ kó fi sọ́wọ́ òsì ẹ kó má bàa fi jẹun gbogbo ìwà pálapàla yìí òun ló jẹ́ kí n sọ pé kó máa bọ̀ nílé láti ìlú òyìnbó nítorí mi ò fẹ́ kó kọ́ ìwà búburú tí wọ́n ń hù lára wọn. mo gbà ládùúrà wípé kí ọlọ́run kó bá mi fún ẹ ní ọkọ títí ẹ ọkọ alálùbáríkà. the man that will love you for who you are ọkọ alálùbáríkà ọkọ tó máa bẹ dalẹ́ kó tó máa bí gbogbo ọmọ inú ẹ fún. mo wá ń bẹ ẹ̀yin ọ̀dọ́mọbìnrin àti ẹ̀yin obìnrin ẹlẹgbẹ́ mi wípé tí ẹ bá ń hùwà pálapàla tí à ń pè ní lesbianism mi kẹ́ stop ẹ for God's sake ìwà tí Ọlọ́run kórìíra ni ìwà tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ni. Si ìwà tó lè mú kí obìnrin kó ṣègbé ni ẹgbẹ́ ìgbé ni lesbianism jẹ́ hmm. ọláìdé gbogbo ohun tí mo ní láyé lọ́rùn gbogbo ètí tàn gbogbo àwọn ẹlẹgbẹ́ mi tó kù tájọ́ ń wà pálapàla yìí nígbà yẹn rédèrèdè rádaràda ló gbẹ̀yìn ayé o. Hmm orí ọ̀fọ̀ Ọlọ́run ni mo rí gbà tí mo fi wà láyé dìgbà yìí tí mo sì wá wà nínú ipò báyìí ah mo máa ṣẹ̀sọ́ Ọlọ́run àfi kí Ọlọ́run dáríjì mi àfi kí Ọlọ́run bá dáríjì mi please if you are practicing lesbian the same stop it stop it it's not good. Oh, tí ọlọ́run ò fẹ́ Stop it! It's not good. Nǹkan obìnrin takọtabo ládàlẹ́ ayé tìbìtìrẹ ládàlẹ́ ayé nǹkan obìnrin. àtàbọ̀ tìbìtìrì àìgbọ́fà làwọn òkè ìfà kan ò sí ní para tójú tìyẹ́ lápárò fi ń ríran ìfúra lókun àgbà ọ̀hún pásá òfúra ó já sí àjà òfurá ó jìn sọ́fìn onílé òfurá ó sùn funfun ó lè kólé lọ ó lè kólé lọ nǹkan.